ìjà ló ṣe é parí òòdùn kù ò ṣe é parí. nínú ìjà tó sì le jù láyé ìjà abẹ́ ọjẹ́ nọ́mbà one nínú ìjà tó le jù. nínú gbogbo ọkùnrin mẹ́ta tí ọmọbìnrin kan mú wálé kò ń fẹ́fẹ́ ìkan nìyá ẹ̀ fọwọ́ sí mbẹ̀. ọmọ rẹ̀ wá ń sọ fún ìyá ẹ̀ wípé ṣé ẹ mọ̀ pé nù amẹ́tẹ̀ẹ̀ta tí mo fi hàn yìí ẹni tẹ́ ẹ ní kí n fẹ́ yìí ló pọ̀ jù. ìyá níbọ̀ ní ṣe dáa tó ọlọ́lá rẹ̀ yọ̀ dáa jù jù bẹ́ẹ̀ lọ. kódà ńgbà tí wọ́n dáná ó ní iye tí a kó lẹ̀ tó fi ran ọkùnrin yìí lọ́wọ́. nígbà tọ́mọ sì fẹ́ ọkọ ẹ̀ tán tí eku òkè bí eku tẹ́yẹ òkè bí ẹyẹ. ìyá náà lọ́mọ bó ṣe pọ̀ ṣẹ̀ṣẹ̀ jáde ó méjì kẹta ó sì mú lọ sọ́dọ̀ àwọn àgbà mẹ́ta tí mọ̀ di ẹ̀ta àwọn wo là ń pè lágbà mẹ́ta tí mọ̀ di ẹ̀ta àwọn láìre ṣáájú oníire àwọn ni wọ́n máa mọ bọ́jọ́ ọ̀la èèyàn ó ṣe rí. wọ́n gbọ́ pẹ̀lẹ́ kanlẹ̀ ọ̀pẹ̀lẹ́ sọ wípé tọ́ba lè rúbọ báyìí rúbọ báyìí rúbọ báyìí ọ̀nà ọ̀là fún gbogbo nǹkan rẹ̀ ni ó tòrò. ó wò kí ó wọlé omi sì jáde kòròpò lójú ẹ̀ kí ni ń pa gbé. nígbe òun náà ní wípé ọ̀fọ̀ lu àpò kò sí kọ́bọ̀. ìyá wa bi léèrè pé ṣé n ti ń pa ọ́ lẹ́kún náà nù ó ní bẹ́ẹ̀ ni ìyá wa. ìyá bá túgbà nú ẹ̀ parapa ọba dàwó lẹ̀ tí wọ́n fi ṣe gbogbo ètùtù wọ́n sì ṣe tí wọ́n ń pè ní àrúdà ẹbọ fún ọmọkùnrin yìí. lẹ́yìn ìgbà tó rúbọ tán wọ́n ṣe àwọn nǹkan kan fún pé kọ́mọ sọ. ìyá sì ní kọ́mọ sọ fọmọ òun láyé kò mú wálé aláyọ̀. nígbà tí àjọ jẹ́ fún ọmọkùnrin yìí. ìbò kan lọ́sàdédé pàdé àánìdí yanrìn ni ṣé yóò lè supply yanrìn ọkọ̀ mélòó mélòó ló lè mọ supply lójúmọ́ ẹ̀yàn ni à yanrìn sí adin tó lé òun lè supply ọkọ̀ mẹ́wàá ó ní sọ lè wá àyàn kúnra kí wọ́n mọ supply àádọ́ta mọ́tò lójúmọ́ eré lọmọkùnrin yìí pé kíá ó ti fi mú fínlẹ̀ ọgbọ́yé wọn supply yanrìn ó fi tiẹ̀ náà léwó kéékèèké náà ló fi lé. ǹjẹ́ bó làwọn ọmọ da yanrìn sí wọ́n mú wọn lẹ́ẹ̀gbẹ́ òkun bí tí wọ́n mọ̀ dá sí wọ́n ní wọ́n fẹ́ lé òkun sá nígbà ọ̀dọ̀sẹ̀ kan. èèbó ń bá pé pé ẹ ṣé kò lè báwọn èèyàn sọ̀rọ̀ ni kọ́ wá mọ́tò bíi mẹ́wàá sí i kí wọ́n mọ supply hundred lójoojúmọ́ àwọn ọ̀fẹ́ pẹ́ lórí iṣẹ́ yìí àwọn ọ̀fẹ́ kójú ọba wọn bẹ́ẹ̀. bọ́lọ̀ ń ṣe bá a ṣe ní tọ́nà sí fún tí owó dé. wọ́tọ̀ ọmọ pẹ́ nìkan ń parọ́ fún ọ wọ́n ṣe four one nine fọ́ àsìkò rẹ̀ ní ètò. lóòótọ́ four one nine wà o ṣùgbọ́n básìkò ẹ̀dá bá tó tí wọ́n bá bomi fún omi ọ̀jẹ̀ fún tí wọ́n ní kó lò. lẹ́yìn oṣù kan owó ti dé ọba padà wá sí Ìbàdàn ó ti ra mọ́tò tuntun ó di gbogbo nǹkan nù láìlọ́ọ̀nù báàgì ó di gbogbo ẹrù ọ̀dọ̀dọ̀ màmá ó kó ẹrù fún màmá o inú ìyá dùn á lọ yọjú sí bàbá ń padà o kí ni ọ̀sẹ̀ kó ló bó tí wọ́n ṣe sínú gbàùn kí wọn ó kúkú bá ń ṣe onígbà ẹrù ńlá. wọn bá dọdọ bàbá bàbá mi o ọmọ yín ni ń fún yín ní kìnìún ọlẹ ṣe ìjó ní wọ́n bá mú léèsì àwọn léèsì ayé ń lójú méjì eh, ọ̀pá méjìlá méjìlá méjì wọ́n kò fún bàbá wọ́n sì fi tọ́sí láìtì lé wọ́n sì fún bàbá lówó. bàbá mi ò ọ wá ọ̀sẹ̀ ẹjọ́ òní gan-an irú ẹ̀ gangan ló ń fẹ́ kẹ́ ẹ bóun ṣe kọ́ wá pọ̀ nínú gbẹ́rù ńlá èló ni ọ̀nà wa nígbà tí owó níyì twenty thousand naira ló ní kí wọ́n mú wá. wọ́n gbé twenty thousand naira fún bàbá ni bàbá bá náwó lọ ń tiẹ̀. nígbà àwọn padà dọ́dọ̀ bàbá lọ́sẹ̀ kan màgánà yìí ó bẹ̀rù kí wọ́n ṣàdéhùn fún yàn wọ́n mọ̀ lè múṣẹ́ wọ́n á rò pé kí ni òun ó ṣe báyìí o bàbá yẹn ń lo ọ̀sẹ̀ kan lọ́wọ́ fúnra rẹ̀ ṣùgbọ́n jọ títí ń lò kò rówó yẹn ń gbélé yìí fún bàbá bá páàkì gbogbo ọ̀sẹ̀ tí ń lò nù lé ọba gbé inú láìlọ́ọ̀nù báàgì ọba gbé iṣẹ́ rẹ̀ ní báyìí báyìí lọ́ọ́ mọ̀ lò ó máa wẹ̀ báyìí máa wẹ̀ báyìí ègbénú o ọkùnrin tí ń bẹ̀rẹ̀ sí ní lo àjò láàjò bá gbọ́wọ́ bí ìgbà wọn faná lé ẹ̀tù ọ̀sẹ̀ tí bàbá ti ń lò láti bí oṣù kan tí ò rí sáìn kankan pa ẹ̀. dídún tá àjò dún lọ́ba di kí wọ́n máa pé lọ́nà méjì mẹ́ta ọ̀nà mẹ́ta mẹ́rin gbogbo sẹ́tì ọ̀mọ̀ ni wọ́n fi ń béèrè lọ́wọ́ ẹ̀. pípadà tí ń padà bọ̀ lé ọkàn tún ra mọ́tò tuntun yòówù míì ni wọ́n bá gbọ́kọ̀ lọ́ọ̀dọ̀ bàbá pé bàbá ẹ ṣé o ó tún jẹ́ bẹ́ẹ̀ ṣe máa pé ń jẹ́ o. ó ní bàbá bá wọlé ẹ pé kí n lọ jẹ́ bí ṣe jẹ́ wọ́n bá fún bàbá ní fifty thousand wọ́n fún ní aṣọ àǹkárá mẹ́rin wọ́n fún ní léèsì mẹ́rin wọ́n fún ní ìgò ọtí onígun mẹ́rin méjì wọ́n sì fún fifty thousand. bàbá ẹ wá dákun ẹ wá bá wa fẹnu àṣẹ ṣàdúrà sí mọ́tò tọmọ yín rà fún ìyàwó rẹ̀ wọ́n bá gbé bàbá ó dìta bàbá ojú bàbá pò ìran ìpín kí lè léyìí olódùmarè bàbá sàṣàdúà ifá ò ní jẹ́ ọ̀dànù o ńlá sọ pé ẹ̀yin awo ẹ̀yà mọ́tàgbé sí ayé yín ni bàbá bá lọ bá ẹni tó ṣé wọ́n ṣe fún bàbá náà nígbà yà ń jẹ bàbá ọ̀sẹ̀ tí ẹ mọ̀ ṣe fóun ló mọ̀ gbé fún kọ́sítọ́mà kan kọ́sítọ́mà ń mọ̀ dé lọ́mọ̀ gbé mọ́tò dé òun sì lólòó lókọ̀ bá ń lára mọ́ wọ́n ní kò tí ọwọ́ yín ṣẹ̀ṣẹ̀ fẹ́ kan bíi ẹ̀dọ̀ rẹ̀ wà ní níbi tí ẹ̀mí ọṣẹ ń wà ọṣẹ tí màá mínú gbá ni njọba tọwọ́ bá ti kan bí títí míhun ó bẹ̀rẹ̀ sẹ́nu ó gbéra nu. bàbá bá fìdí jálẹ̀ lóògùn bò. ọkùnrin yìí bá sọ fún ìyá ìyá mi ọlọ́run ó jẹ́ mi yín ogun mo fẹ́ ká mọ̀ kó lọ èkó báyìí. iṣẹ́ ti pọ̀ jù fún mi lẹ́kọ̀ọ́. ìyá ń pè mo dúpẹ́ mo dúpẹ́ mo dúpẹ́ ẹlẹ́dàá mi mo dúpẹ́ wọ́n bá tún fún ìyá ní fifty thousand wọ́n bá kó lọ èkó. ìyá wa pọmọ rẹ̀ wípé nígbà mo sọ fún ọ wípé onìkan ọ̀fẹ́ bó o lórí ní ìsìn ìyàwó kúnlẹ̀ ó ní màmá mi mo dúpẹ́ lọ́wọ́ yín ibi tẹ́ ẹ ní kí n sọ ẹrù mi kà náà mo sọ ọ́ kà ọlọ́run ò sì jẹ́ ohun mi kùrùkẹ́rẹ́ kùrùkẹ́rẹ́ ìyàwó bá lóyún ó kúnlẹ̀ ó dìde wọ́n fóònù síyà wípé ọmọ rẹ̀ bímọ o inú ìyá dùn ìwọ̀nba ọjọ́ díẹ̀ níyàwó lò ń lé ó ní àwọn tó fẹ́ mọ bóun rajà ní ṣọ́ọ̀bù wọ́n ó ti máa béèrè wọn obìnrin yìí lọ ṣọ́ọ̀bù bí ti lọ ni ó fìyàálẹ̀ nínú ilé àtọmọ rẹ̀ ọkọ náà ti jí jáde láàárọ̀ àmọ́ tọkọ gbàgbé lé tọ́wá múlé gbàrà tọkùnrin yìí wọlé ìyá bá dáná àmì èṣù tó dì wọ́n ọ̀rọ̀ àgàbù ìyá mọ́ pálọ̀ wọn ò tiẹ̀ rántí tilẹ̀kùn títí tọmọ rẹ̀ fi dé ilẹ̀kùn ló ṣí lójijì ó bá wọn lórí tírísítà àtìyá àtọkọ ẹ̀ ah! ó bẹ̀rẹ̀ sí ní yíra mọ́lẹ̀ ẹ̀jẹ̀ ṣẹ́ lára ẹ̀ lọ́bọ̀lọ́bọ̀ lọ́bọ̀lọ́bọ̀ wọ́n gbé e. ọ̀dọ̀ ọ̀sìpítù lè dúró lọ ọ̀sìpítù náà ẹ̀ mọ àwọn obìnrin tí wọ́n máa ń ní tara wọn ìyá mi kan lẹ̀ hìn ọkọ náà mi kan lẹ̀ hìn ọkọ nà gbalaja ó dì mọ́ ìyàwó ẹ̀ lẹ́sẹ̀ pamí sílé ọmọ pamí síta èṣù ni o ọba ni màmá ò tó bá ti di láàárọ̀ ọ̀la ẹ palẹ̀ gbogbo ẹrù yín mọ́ ẹ padà síbàdàn ọkọ mi ṣó ń bínú ni ìbínú kẹwọn ò bínú ọkọ rẹ bá kawó fara fara fara fara ìyá mi ẹ gbà ẹ jù ẹ má bínú èmi mo fa gbogbo èṣù ìyàwó jáwó gbà pararara lọ́wọ́ ọkọ rẹ ọkà five thousand ọlẹ mọ yà bọba tó yín wọkọ̀ ẹ fi wọkọ̀ bí ọba tó yín wọkọ̀ ẹ máa rìn lọ jẹ́ ń gbé wọn débi tí wọn ó ti wọkọ̀ ní ṣé wọn ò ní mọ́tò ni àbí wọn mọ bí wọ́n ti ń wọkọ̀ ọba gbé ìyàánú ọkọ̀ bẹ́ẹ̀ ni ìyàwó mí kanlẹ̀ lọ́ẹ̀kọ̀ọ̀kan tí wọ́n fi dé ọjọ́ ta ọ sọ ìyá kalẹ̀ kíyàwó sì tó sọ̀kalẹ̀ kó tó gbẹ́rù rẹ̀ tó ti yọsẹ̀ fírírírí ìyàwó tún wọlé padà ọkọ tún dọ̀bálẹ̀ dákun ṣàánú mi èṣù lélẹ́yìí ayé ò ní mú yín ẹ̀ ní ṣe kò